lúùkù orí kejì. ó sì ṣe ní ọjọ́ wọn nì àṣẹ ti ọ̀dọ̀ késárì ọ̀gọ́sù jáde wá pé kí a kọ orúkọ gbogbo ayé sínú ìwé èyí ni ìkọsínú ìwé kìíní tí a ṣe nígbà tí kíréníù fi jẹ baálẹ̀ síríà gbogbo àwọn ènìyàn sì lọ láti kọ orúkọ rẹ̀ sínú ìwé olúkúlùkù sí ìlú ara rẹ̀ joseph pẹ̀lú sì gòkè láti násárẹ́tì ìlú gálílì lọ sí ìlú dáfídì ní jùdíà tí a ń pè ní bẹ́tílẹ́hẹ́mù nítorí tí ìran àti ìdílé dáfídì ní í ṣe láti kọ orúkọ rẹ pẹ̀lú maria aya Rẹ àfẹ́sọ́nà tí ó tóbi fún oyún ó sì ṣe nígbà tí wọ́n wà níbẹ̀ ọjọ́ rẹ̀ pé tí òun ó bí ó sì bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó sì fi ọ̀já wé e ó sì tẹ́ sínú ibùjẹ ẹran nítorí tí àyè kò sí fún wọn nínú ilé èrò àwọn olùṣọ́ àgùntàn ń bẹ ní ìlú náà wọ́n ń ṣọ́ agbo àgùntàn wọn ní òru ní pápá tí wọ́n ń gbé sásì kíyèsí áńgẹ́lì olúwa náà yọ sí wọn ògo olúwa sì ràn yí wọn ká ẹ̀rù sì bà wọ́n gidigidi áńgẹ́lì náà sì wí fún wọn pé. má bẹ̀rù ṣáà wò ó mo mú ìrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí ń ṣe kristi olúwa èyí ni yóò sì ṣe àmì fún yín ẹ̀yin ó rí ọmọ ọwọ́ tí a fi ọ̀já wé ó dùbúlẹ̀ ní ibùjẹ ẹran. ọ̀pọ̀lọpọ̀ ogun ọ̀run sì yọ sí áńgẹ́lì náà ní òjijì wọ́n ń yin ọlọ́run wípé. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ó sì ṣe nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé. ẹ jẹ́ kí a lọ tààrà sí bẹ́tẹ́lẹ́mù kí a lè rí ohun tí ó ṣe tí olúwa fi hàn fún wa. wọ́n sì wá lọ́gán wọ́n sì rí maria àti jósẹ́fù àti ọmọ ọwọ́ náà ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran nígbà tí wọ́n sì ti rí i wọ́n sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí ẹnu sì ya gbogbo àwọn tí ó gbọ́ sí nǹkan wọ̀nyí tí a ti wí fún wọn láti ọ̀dọ̀ àwọn olùṣọ́ àgùntàn wá ṣùgbọ́n Màríà pa gbogbo nǹkan wọ̀nyí mọ́ ó ń rò wọ́n nínú ọkàn rẹ̀ àwọn olùṣọ́ àgùntàn sì padà lọ wọ́n ń fi ògo fún Ọlọ́run wọ́n sì ń yìn ín nítorí ohun gbogbo tí wọ́n ti gbọ́ àti tí wọ́n ti rí bí a ti wí fún wọn nígbà tí ijọ́ mẹ́jọ sì pé láti kọ ọmọ náà nílà wọ́n pe orúkọ rẹ̀ ní Jésù bí a ti sọ tẹ́lẹ̀ láti ọ̀dọ̀ áńgẹ́lì náà wá kí a tó lóyún rẹ̀ nínú. nígbà tí ọjọ́ ìwẹ̀nù Màríà sì pé gẹ́gẹ́ bí òfin Mósè wọ́n gbé Jésù wá sí Jerúsálẹ́mù láti fi í fún Olúwa bí a ti kọ sínú òfin Olúwa pé. gbogbo ọmọkùnrin tí ó jẹ́ àkọ́bí òun ni a ó pè ní mímọ́ fún olúwa. àti láti rúbọ gẹ́gẹ́ bí èyí tí a ti wí nínú òfin olúwa àdàbà méjì tàbí ọmọ ẹyẹlé méjì. sì kíyèsí ọkùnrin kan wà ní jerúsálẹ́mù orúkọ rẹ̀ a máa jẹ́ símíónì ọkùnrin náà sì ṣe olóòótọ́ àti olùfọkànsìn ó ń retí ìtùnú ìsírẹ́lì ẹ̀mí sì bà lé e a sì ti fi hàn án láti ọ̀dọ̀ ẹ̀mí náà wá pé òun kì yóò rí ikú kí ó tó rí Kristi Olúwa ó sì ti ipa ẹ̀mí wá sínú tẹ́ḿpìlì nígbà tí àwọn òbí rẹ̀ sì gbé ọmọ náà Jésù wá láti ṣe fún un bí ìṣe òfin nígbà náà ni ó gbé lé apá rẹ̀ ó fi ìbùkún fún Ọlọ́run ó ní. Olúwa nígbà yìí ni o tó jọ̀wọ́ ọmọ ọ̀dọ̀ rẹ lọ́wọ́ lọ ní àlàáfíà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ nítorí tí ojú mi ti rí ìgbàlà rẹ náà tí ìwọ ti pèsè sílẹ̀ níwájú ènìyàn gbogbo ìmọ́lẹ̀ láti mọ́ sí àwọn kèfèrí àti ògo Ísírẹ́lì ènìyàn rẹ. ẹnu sì ya Jósẹ́fù àti ìyá rẹ̀ sí nǹkan tí à ń sọ sí i wọ̀nyí Síméónì sì súre fún wọn ó sì wí fún Màríà ìyá rẹ̀ pé. kíyèsí a gbé ọmọ yìí kalẹ̀ fún ìṣubú àti ìdìde ọ̀pọ̀ ènìyàn ní Ísírẹ́lì àti fún àmì tí a sọ̀rọ̀ òdì sí idà yóò sì gún ìwọ náà ní ọkàn pẹ̀lú kí a lè fi ìrònú ọ̀pọ̀ ọkàn hàn. ẹnìkan sì ń bẹ anna wòlíì ọmọbìnrin fanueli ní ẹ̀yà aseri ọjọ́ ogbó rẹ̀ pọ̀ ó ti bá ọkọ gbé ní ọdún méje láti ìgbà wúńdíá rẹ̀ wá ó sì ṣe opó ìwọ̀n ọdún mẹ́rìnlélọ́gọ́rin ẹni tí kò kúrò ní tẹ́ḿpìlì ó sì ń fi ààwẹ̀ àti àdúrà sin ọlọ́run lọ́sàn-án àti lóru ó sì wọlé ní àkókò náà ó sì dúpẹ́ fún olúwa pẹ̀lú ó sì sọ̀rọ̀ rẹ̀ fún gbogbo àwọn tí ó ń retí ìdáǹdè jerúsálẹ́mù nígbà tí wọ́n sì ti ṣe nǹkan gbogbo tán gẹ́gẹ́ bí òfin olúwa wọ́n padà lọ sí gálílì sí násárẹ́tì ìlú wọn ọmọ náà sì ń dàgbà ó sì ń lágbára ó sì kún fún ọgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run sì ń bẹ lára rẹ̀ àwọn òbí rẹ̀ a sì máa lọ sí Jerúsálẹ́mù ní ọdọọdún sí àjọ ìrékọjá nígbà tí ó sì di ọmọ ọdún méjìlá wọ́n gòkè lọ sí Jerúsálẹ́mù gẹ́gẹ́ bí ìṣe àjọ náà nígbà tí ọjọ́ wọn sì pé bí wọ́n ti ń padà bọ̀ ọmọ náà Jésù dúró lẹ́yìn ní Jerúsálẹ́mù Jósẹ́fù àti ìyá rẹ̀ kò mọ̀ ṣùgbọ́n wọ́n ṣe bí ó wà ní ẹ̀gbẹ́ èrò wọ́n rin ìrìn ọjọ́ kan wọ́n wá a kiri nínú àwọn ará àti àwọn ojúlùmọ̀ wọn nígbà tí wọn kò sì rí i wọ́n padà sí Jerúsálẹ́mù wọ́n ń wá a kiri ó sì ṣe lẹ́yìn ijọ́ mẹ́ta wọ́n rí i nínú tẹ́ḿpìlì ó jókòó ní àárín àwọn olùkọ́ni ó ń gbọ́ tiwọn ó sì ń bi wọ́n léèrè ẹnu sì ya gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún òye àti ìdáhùn rẹ̀ nígbà tí wọ́n sì rí i há a ṣe wọ́n ìyá rẹ̀ sì bí i pé. ọmọ èéṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ sá wò ó bàbá rẹ àti èmi ti ń fi ìbìnújẹ́ wá ọ kiri. ó sì dáhùn wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń wá mi kiri ẹ̀yin kò mọ̀ pé èmi kò lè ṣàì má wà níbi iṣẹ́ bàbá mi. ọ̀rọ̀ tí ó sọ kò sì yé wọn ó sì bá wọn sọ̀kalẹ̀ lọ sí násárẹ́tì ó sì fi ara balẹ̀ fún wọn ṣùgbọ́n ìyà rẹ̀ pa gbogbo nǹkan wọ̀nyí mọ́ nínú ọkàn rẹ̀ jésù sì ń pọ̀ lé ọgbọ́n ó sì ń dàgbà ó sì wà ní ojúrere ní ọ̀dọ̀ ọlọ́run àti ènìyàn.